ونعوذ بالله تعالى من شرور انفسنا ونعوذ بالله من شرور انه من الله لا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واستغفر لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وتابعنا له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ẹgbẹ́jẹta pariwo pẹ̀lú ìgbòròyìn ọlọ́run àìlúgbàtìkò ara wọn gbogbo àǹfààní tí kálùkù wá sí ìtàmà láti jẹ ní gbogbo ìlágbára ọlọ́run sí àṣà ìjàǹfààní náà mo kí gbogbo àwọn ìfọ́ àwọn níkàlẹ̀ àwọn bàbá bàbá tí wọ́n ti gbẹ lórí ìkàlẹ̀ sáà ní ṣe ìlú òtó bí ọlọ́run sábà wọn gbogbo àwọn àlùfáàwà àwọn èèyàn jàǹkàjàǹkà náà tí wọ́n ń bẹ lápá bídá kí gbogbo wa pẹ̀lú ṣàbà aṣọ́wọ́lẹ́ ṣùgbọ́n ilé iṣẹ́ wa ti bá tí wà ní máa ṣe ìpèsè fún ìlọ́gbọ̀ọ́dún mo rántí pé ọdún méjì sẹ́yìn nínú ramadana báyìí náà ni nínú ọjọ́ àmìsí báyìí náà ni bá a ti jọ pàdé náà rí pẹ̀lú gbogbo àwọn ìpáwà tí òun ní nípa ìfọ́lọ́gbọ́sà máa ń fọ́lẹ́sọ̀gbọ́ rẹ̀ iléeṣẹ́ náà ilé epo bíbà lọ́dá tó bá jẹ́ bàjẹ́ àlékún ọlá àlékún ọgbà ọlọ́mọdà bá wọn ṣe wọn irú àwọn ọ̀sọ́lá yóò wẹ́pọ̀ láti tọ́ wa máa táwọn èèyàn dá lè ṣe ẹni tí wọ́n ti mọ owó kalẹ̀ pẹ̀lú wa máa nítorí ọlọ́wọ́n bá gbọ́ bẹ́ẹ̀ àtọ́lọ́wọ́n bá fún wọn ọlọ́mọdà bá wọn sọ wọ́n ní ẹ̀sọ́ ọlọ́run mo kí gbogbo àwọn bàbá bàbá níkalẹ̀ mo kí gbogbo àwọn ìyá wa náà ní kalẹ̀ mo kí wa púpọ̀ pé a kú oṣù rọ̀mọ̀báà orí eré tí rafadana fún wa ọlọ́pàá àjẹyàn ló ṣe rafadana dé ṣìkẹ́ṣìkẹ́ ọlọ́pàá àjárí kẹrẹ oṣù rọ̀mọ̀báà rọ̀mọ̀báà kò dé tàánú tàánú àánú oṣù rọ̀mọ̀báà ọlọ́pàá àjẹyàn wa rọ̀mọ̀báà kò dé pẹ̀lú àkúrí ẹ̀ṣẹ̀ àforíjẹ́ ọ̀ṣẹ̀ náà ọlọ́mọṣẹ́ àtúnjẹ́ ìwà àwọn àtọ́lọ́ ọba wa ìmọ̀lẹ́ ìwà sára ní ìwà ìwà bọ́lá àlékún dáadáa àlékún ọlá àlékún ọlá lọ́dá kọmọṣẹ́ àṣẹkù gbogbo wa rẹ̀ ìtàn náà ní mímọ́ àwọn náà máa ń mú ilé ṣíra bàbá tó bá ti dé ibi tó dé lónìí a lè gbé bàbá wo ilé òde ìbájú ramadana ní mélòó 16 bàbá bá ń àbá 16 tó bí iná ó jáfúrí ní àbá pọ́kẹ́ à ń pọ́kẹ́ lọ ní àbá ti jáfúrí àti pọ́kẹ́ láàrin àti jáfúrí báyìí àti ń sọ kalẹ̀ òyí jọ́mẹ́ tó tó ló ilé àti kó ní òṣèlọ bàbá kẹ́ẹ̀ṣẹ̀ tó àjọlú torí bí bàbá fẹ́ kú nínú ìfà orí ilé ìsinmi àti ń kú lọ́wọ́ ọlọ́mọ́sàjá kú pẹ́ ọlọ́mọdé àti àkójì náà àlékún dáadáa ọlọ́mọdé àti bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ìkánà onímọ̀ ló wá sọ́rọ̀ fún ọ ní inna sha'rakum fil intiqas ó ní oṣù àlùbáríkà tó dé wá bá yí oṣù náà náà sí dínkù lọ fàzídò antum

yóò ti mọ̀ gbó yóò mọ̀ sá àmọ́nà bàbá ìjọ abápọ́pọ́ wọnú ẹ̀ àìsí ìwọ̀nú ọlá tó dìbọ́ ọ̀bá bá ṣe ń wọ́ tó èyí tí ó fi mọ́ gbó èyí tí ó fi mọ́ sá oore rẹ̀ mọ́ tuntun sí bá ṣe wà ní yìí àwọn oore ń bẹ tarùpá ti kó àìsí òjò àánú ọlọ́run ṣú náà àti wọnú rọ̀bọ̀dọ́n òjò yẹ́ ti rọ̀ lé wa lórí ayé ẹ̀kọ́ nínú rọ̀bọ̀dọ́n yìí náà òjò àánú mi náà sì ṣúkè tí rọ ọlọ́jọ́ tó rọ̀ lẹ́mì àti lórí abẹ́ gbàgbé pé àfihàn Gbogbo ẹ̀lú ẹ̀ká mọ́ wá palẹ̀ mọ́ fún ọlọ́pọ̀ ìdásàlẹ́kùn dáadáa fún wọn kí mọ́ àgbà àfikò jù pẹ̀lú àkọlé ọ̀rọ̀ tí wọ́n ní káwà gbé òun bí ìlú ọ̀rọ̀ tí mọ́ kó ní lómi lómi ọ̀rọ̀ tó sì ti gbé lásìkò táwà yìí ó ti fi kọ̀nsáàlì gbogbo àwọn mùsùlùmí ọ̀rọ̀ yìí ilé tí ò tí bá ń fi mí lẹ́ṣẹ̀ àwọn ẹni tí wọ́n sí experience ìntọ́lẹ̀ àwọn agbóyẹ̀wò lónìí ẹ̀gún bà wọ́n pé táwọn orí bára àwọn alẹ́báyìí pẹ̀lú bí agbólé ayédé ó náà ní ọ̀rọ̀ afọ́lá láàmọ́ ń pè lórárúbáwá wọ́n mọ́ ń pè ní dìbọ́ lọ́dọ̀ àwọn ilé ìgbó àwọn bàbá wa ó ṣẹlẹ̀ láàrin lọ́kọláya. A wá níṣẹ̀lẹ̀ yìí, inú nípa rẹ̀ tí máa ń bí bá wùdọ̀. Jẹmá kìí bí orípa dáadáa. Kìí bí inú pínlẹ̀ bá kìí bí orípa dáadáa. Kọ́kọ́ kọ́ ìyàwó, àbíyàwó kọ́kọ́. Àwọn kọ́ẹ́síkwẹ́sí rẹ̀ nígbàtí ń bá ń ṣẹlẹ̀ kò sẹ́ni tí ìpadà kábàámọ́nú àwọn ọ̀rọ̀ méjèèjì ìran méjì wá ni wọ́n nínú kẹ́lò ní ò kábàámọ̀ sí ẹ̀ síta bá sì mọ̀ ní mọ́kànlẹ̀wò jìlẹ̀ bá sì mọ̀ ní ètì mọ́kànlẹ̀wò nílẹ̀ ìran kanu ìran kéjì òun náà kábàámọ̀ àmáwọ̀fàámọ̀ sí ẹ̀ kò nílẹ̀ sọ́ta ń bẹ̀rù kí ara yóò mọ́ kò sí yẹ̀yẹ́ yóò wà máa fi ṣoorú ẹ̀ fún yóò wà bí ṣe tó bá dájò pé yóò wà ṣe ẹmú fún ara rẹ̀ pé áà ah, tánlé ọkọ̀yàwó ìgbé tí mo kọ́ lẹ̀ níjọ mo sì fẹ́ kọ́ kẹ́rù mi sì sọ nǹkan méje sì má kọ́ ìyàwó náà tó bá kọ́ nìkan náà olóò máa rántí pé áà ah, tánlé kọ́ ọkùnrin ìbílẹ̀ tó ti pé consequence ẹ̀ tó bá dé oníkàdúgbò ní mẹ́rùn-ún

tó bá délé ẹlòmíì dọ̀rọ̀ bá tún dọ̀mírì òṣèlú ní gbogbo ẹ̀rí ọkùnrin lọ jẹ́ bí ò lọ ní ọkọ̀ ẹlòmíì lẹ́ẹ̀kan náà rẹ̀ ó sì làgàràgàgà tó rántí ìyàwó rẹ̀ àná torí pé a ń kọra wa táàmọ́ ń kọra wa yẹn ibi tí dá wa là ń nígbà wa. tàbá kọra wa tán tó túbá wá wálẹ̀ àwọn ibi tó já aláàrẹ ni ìyẹn yóò wá mẹ́ jáde fi wa pé ah ọkùnrin lóòtọ́ lóòtọ́ àmọ́ ó sì wá dámi lù ibi ó wá tàṣíhùn a lè fẹ́ bọ́ọ̀rùn ọkùnrin kámẹ́rẹ̀ tí ó tàṣíbẹ̀ sí ìwọ̀n múlà bí ta lóhun òsì da àwọn lè wá dá mẹ́ ibi ó ti wá dá o yóò wá dín dámọ̀ wá rán sí gbogbo ọgbà ní ápùnjò mo tó fẹ́ fà tí ó ní irú kúọ́lítì báyìí àti máa bẹ́ẹ̀ náà lẹni tí ń kọ́ ìyàwó ìyàwó rẹ̀ tó ọkọ̀ ọ̀tẹ́lẹ́nu belebele ní ẹlẹ́nu belebele ní ẹlẹ́nu belebele ní ibi tó wù lásìkò tó fẹ́ kọ́ lẹ̀ ní o tó bá tanáwó sàlẹ̀ dáadáa ìyàwó rẹ̀ yẹn níbi tó dáa sí tí tó bá padà fẹ́ pẹ̀lú ìyàwó á ah! ah, mo rí ìyàwó pẹ̀lú tó àmọ́ kò dàbí lágbájá àbáwọn tí wọ́n máa ń kọra wọ́n máa ń fi gbónà kan tara wọ́n gbà tó bá fẹ́ gíbọ̀ ọmọ kí ẹran kí ni ṣe ìwà ní dírú ẹni ìwọ ọlọ́run ni ò sí ìwé ìyẹ́sẹ̀ kí ni ó pọ̀ yóò bá tó kọ́ wá ń tẹ́ òjìnà kọ́ wá mìíràn ohun ẹmbá ti ṣọgbọ́ ọ̀rọ̀ yíwájú iye tó wà pé yòkó lóòtọ́ ìwọ ọlọ́gbẹ̀ òṣì o ìwé èèyàn pọ̀ dàmùràtà àmọ́ irú kan ó sẹ̀wọ́ láàrin òkúta o ẹ̀gbọ́ tán bá já òkúta 50 tons kalẹ̀ ní àyí ìjá rẹ̀ ní kan yọ láàrin wọn ọ̀tọ̀ níbi táwà kan sí o ìyàwó tàà sọ pé irú rẹ̀ pọ̀ ọ̀hún padà mọ̀ pé kan ní láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ọwà wáwẹ́ ọwà aláyọ̀sùn lórí mọ́. Gbogbo ẹjọ́ bá wá fẹ́, ọwà nílé sọ fún wọn pé ìyàwó mi ló lọ mo fẹ́ràn rẹ̀ tó gbogbo ìlọ. Yóò wà dìdọ̀rọ̀ bá tún dọ́mì ẹ̀rí ọkàn wá níjọ gbádùn. Ọwà máa lo ayé, ọkàn máa experience àkọ́kọ́ ìyàwó ìyàwó kọ́kọ́ kìí ṣe good experience it is a very bad and dangerous experience ó máa ń kéjì nọ̀zọ̀rí èèyàn nípa ilé ayé ilé ayé ò ní nítumọ̀ mọ́ níjọ́ tẹ́ni tẹ́ fẹ́ràn dáadáa kan ò bá sílẹ̀ jẹ̀ yìí mọ́ ẹ̀kàn máa lò lọ náà ni gbogbo nǹkan ó máa dá wọn náà ni àmẹ́wò pé ah bóòlù bá jẹ́ àbúláyé ah, ọkọ mi kó sì máa bẹ̀rẹ̀ lóògbé bóò ní ò bá ti jẹ́ ráfátú ìyàwó mi kó sì máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ máa wà bàbá wa àtàwọn ìyá wa lọ́pọ̀lọpọ̀ pa tó bá ti pé ìyá ló kọ́kọ́ kú àgbàlá ló kọ́kọ́ kú lọ́pọ̀lọpọ̀ wà nígbé ní gbogbo ọba ọ láàrin ọdún márùn sẹ́yìn ìgbà náà ìkejì ó tẹ̀lé ayé òní nítumọ̀ sí kejì náà torí kẹrin tẹ́jọ́ máa ń kó tọ́jọ́ máa ń gbá tọ́jọ́ máa ń gbé síwájú tọ́jọ́ máa ń gbé sẹ́yìn olóṣèkí ó ti lọ

ọlọ́run mọ́ bí bàbá ṣe fún ìyàrẹ́ni pé ó rẹ́ sọ ọjọ́ bọ́lẹ̀ tí mọ́tò náà ni o ó bá ti gbọ́sọ dá ìyá ti gbá ọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ ìfimílẹ̀ ẹ̀ ní káṣí lè ní àfibò títì gbangba wọ́n bàbá mutí ìyá ìyá kásọ ni ẹ́sìbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọlọ́pàá tako tó ọ̀rọ̀ wọn ẹ́sìmọ̀ pé ìfẹ́ yẹn jìdò láàrin wọn bẹ̀rẹ̀ àwọn méjèèjì wá ti wà ní èjò bí kí sí bàbá ètò àjá ní 90 kí àyè ti wà níbi 80 àwọn ajọ́ ń sọ̀rọ̀ ọ̀gbà fẹ́ jọ ń wọn lọ́lọ́mọdé ilé ọkàn dé ọkàn kanlẹ̀ náà tí mo wá ní tanú tọ́wá ní kìíní kan dáa ẹjá jẹ́ sí ẹgbẹ́sẹ̀nú rẹ̀ náà ah, ìyá ẹ̀ gbàgbé gbogbo kìíní yìí kíkú wá lọ́lẹ̀ pàkántà méjèèjì tẹ̀gbé yóò ṣẹlẹ̀ ìkéjì onípẹ́tẹ̀lé káà méjèèjì wá lọ́lẹ̀ ìṣàkápò wọ́n kọra wọn ayé ò ní dùn mọ́ tí kiri kálùkù wọ́n fi jáde láyé ṣẹwà ní dáwé yìí ká ní kọ́nsíkwẹ́ǹsì à ń kọra wá bá mọ báyìí kò bá dá ká ló mọ láàrin pé ọkọ̀ ó mọ remain láti mọ feel pain ní tó kùnú gbèsè ayẹ̀ ìyàwó rí mé láti mọ̀ fílì pé ní tó kù fìṣà àwọn ilé ìta ń wí ìfìlẹ̀ gọ́ọ̀lì kò ní ọ̀ àwọn real situations kọ̀ọ̀kan náà wà tó ṣe pé ìkọra wọn tí wọ́n kó tà wọ́n bẹ̀rẹ̀ lè gà tọmọ ṣe kíni tọmọ ju omi ẹ́ gbogbo ọkọ ìpò gbọ́ lọ́wọ́ ẹ̀ alhamdulillah ìyàwó náà sọ pé kíni mo gbọ́ lọ́wọ́ ẹ̀ alhamdulillah ó máa rí mẹ́ngbà mi ò àfisà àbájọ gbé ìgbé ọdún kan lójú ọkùnrin àtobìnrin jẹ́ ẹjọ́ gbé ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ẹwà ló pé mẹ́wàá ẹwà lo ogún ọdún ẹwà ní kìíní kan bí ẹ túká àwọn ẹrù kankan ti dà ní pọ̀ tẹ́ lè gbàdé ara yín wọ́n láyé láyé lẹ́nu ọdún méjì ìrìn àjò ti dà ní pọ̀ ẹ ti ní àwọn very sweet movement kan papọ̀ tí ẹ pé yóò ti lẹ̀ mẹ́nu mẹ́mọ́rì yìí ìjọ tí ní dùnú yẹn lábẹ́ padà wá ọ̀rọ̀ ti pé ah ìjọ tí mo dùnú ní dùnú báyìí láyé èmi àti sálámọ́tù mi ọ̀rọ̀ tí ẹ ọ̀pọ̀ tẹ́ ààrà èmi àti àbíbí ní jọ tí mo rí dùnú báyìí àmọ́ àbíbí ti dé àbúwí ní fìlú èyí tí ń wí yìí mọ́lẹ́ gẹ́gẹ́ o ọlọ́ọ̀kọ́ ọmọ ìṣọ́ àbáyìí kò gbọ́dọ̀ mọ́ṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àdámọ́ tó wà ní dámọ́ wà ní àdámọ́ ni lórí pé ìwọ tó ọba ronú mo fẹ́ kọyàwó mẹ́rọ náà pé ọfẹ́ fi àjẹ́ rẹ̀ náà wà ní ẹ̀rọ ìwọ tí wọ́n fẹ́ fi àjẹ́ rẹ̀ èyí tí sọ nǹkan ní ẹ̀mí rẹ̀ tí ò ní jọ bárùn láti wí ọbẹ́ bí àjẹ́rẹ̀ ìwọ ìyàwó tí wọ́n náà sì jẹ́ kọ̀ọ̀kọ́ kí ni wọ́n náà fẹ́ ṣe wọ́n náà fẹ́ ṣe ra àjẹ́ náà sí ẹ̀ẹ́ á ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ti àjẹ́ kí wọ́n bí sí mọ́ oníòmú wọ́n náà kọ̀ọ̀kọ́ àbí tẹ́ ẹ̀bá fẹ́ràn ara yín rí láyé lókun ẹ̀dàkùn sẹ́yìn tí yóò sì fẹ́ràn yí láyé lẹ́lẹ̀ fẹ́ra ìfẹ́ ìfẹ́ máa ń jò lọ́lẹ̀ ní kéèkú ẹ̀gbọ́ iná ìfẹ́ lè jò lọ́lẹ̀ ní kéèkú gíní tó wá ní ápùdẹ̀ sí hẹ́kì ẹ̀ pátápátá tó bèèrè bá sọ bẹ́ẹ̀ pa ọkọ̀ ní sọ pé ara kò ṣe lẹ́tírẹ̀sì náà ó hẹ́kì ẹ̀gẹ̀ ó wùlé hẹ́kì ẹ̀ láyé àfi tó bá fẹ́ràn rẹ̀ àdámọ́ ọmọ ilé ọmọ ìyàbò gbogbo àwa tàn bá ń bẹ́ ní torí ọgbọ́n láwà bá lè lé àtàwọn àyàwó lé tó bá ipáwa náà bẹ lẹ́nu kọ́ọ̀sì pé á kí lámàdánù kàn tán ìlànà kọmọdé yìí máa wá lọ ní wọn kí lámàdánù yìí tó náà ní ìdíjẹ́ ń lọ lé wáyé lọ́pẹ́ àkíyèsí ọkọ̀ mọ́ gbogbo ohun dákùn tó yọ ọlọ́run dákùn tó yọ ọlọ́run lọ́sẹ̀ bẹ́ẹ̀ torí tí ò bá sí ìmú ẹ̀mí dání kìí ṣe kó yọ̀bọn kìí ṣe kó yọ̀bẹ kìí ṣe kó yọ àdá tí ẹkàn búra yí náà ní ẹkàn búra yí wé ṣe ndí náà ní àtàwọn ọ̀rọ̀ kan báyìí táà mọ́ ń pa àpò respect àwọn ọmọ ìrìn àti dábì mi tẹ́nu yíò náà ní láàpù jẹ́ káwọn ìlú ó pè ní ẹ̀fọ́pà àmìṣọ́ wọ́n ti bá aṣọ́pò tó gbọ́ jẹ́kọ́ tó tún yí pé jẹ́kọ́ àwọn ah, ti bẹ́ẹ̀ tílọ̀ mẹ́ta ẹjọ́ ah, ó sì pọ̀ hundred times lónìí ah, ẹ̀dàkùn àwọn ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá ń bá ogun wa náà sọ́nà àkùrù àmì tí ẹ̀kan là ń gbọ́ sọ́nà lẹ́nu èyí táa náà ti gbọ́gbọ́ ẹ̀ gan-an àtúnfẹ́ ìdẹ́pọ̀ kan níṣì èrú kíkí gbogbo àgbọ́ àbá àgbọ́ tí àmọ́ ẹjẹ́ ìbájúmọ́jẹ́ kò ọmọ rẹ̀ àbíyàwó rẹ̀ mo ti pásọ́ pásọ́ kò gbọ́ wá sí ń dà ní ọdún márùn-ún ẹlìmọ̀ sí múyàn kó mẹ́tí wọlé ọdún márùn-ún ẹlìmọ̀ sí wà sí èmi tí mo tó wájú ní ìjọba mẹ́kẹ́ mú sí ní kó dà ìjẹ́ ọdún ìyá ìmẹ́ ìlú ní àyọ̀ká اللهم اغفر لها وارحمها وعافها واعف عنها وأكرم منها ووسع مدخلها ونقيها من الذنوب الخطايا بالماء والثلج والبرد كما ينقى الثوب الأبيض من الدنس واجه هذه في أنا أصابك رقم واجه ودي ti واجه كم من ń jọ tí wọ́n ń sọ̀rọ̀ wá ìgbọ̀njá àfá kọjú pé ah ìwọ́n tí ìmọ̀ràn advice wọ́n lè mọ́ fún yàn lọ́dún kìíní ó lè mọ́ yé èèyàn ọdún kejì ẹni lè mọ́ sí gbà á ọdún mẹ́wàá ó lè mọ́ sí ìfẹ́ntẹ́ sọ àmọ́jọ́ ti tọ́tọ́ lọ bá ló mọ́dán aláì mọ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbì bọ́ọ̀sì kan kọra wọn ní wọ́n sọ gílé kan wọ́n sọ̀tà lónìí tẹ́mọ̀dí obìnrin tó bá wá tó lè tẹ́lú èmi oníkọ́lẹ̀ àti tó bá lòun lọlé àmọ́ ìwà nígbà lọ ẹ̀ẹ̀mọ̀dí ni tí a rí tẹ́ bá tí ọ pé kó mọ́ lọ nǹkan kan ní ṣe tí ó dùn rán yín ó lè jẹ́ ó sì ta níbi tó pọ̀ tẹ́ bá tí wá ní kó mọ́ lọ nǹkan yẹn máa bá òun náà yóò wá lọ kọ̀ọ̀rẹ́tì ààrẹ ẹlòmíì tó bá wá fẹ́ ọkọ́bà àbí òkọ́bà ṣúrù tí wò lè ṣe ẹlòmíì yóò wà tí wọ́n lọ ṣiṣẹ́ ẹlòmíì ló jẹ iṣẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá ti Èyí tí wọ́n fi wá kọ yẹ̀ mọ́wùlẹ̀ kọ́, kódà kọ wá ní kó lọ lé wọn lọ sinmi náà. Kó sinmi oṣù kankan ní kò ní ṣáyé. Oṣù kẹsì àtọ́ ti pàtí ìkọlẹ̀ ọ̀rọ̀, kódà mọ́ fowó jẹ ránṣẹ́ sí. Bí ìgbà pé mo fẹ́ kó wá kẹ́kọ̀ọ́ nílé, èyí tó fi kọ́ tó lè bọ́ta jó lọ kẹ́kọ̀ọ́ wá láti wo láti gbé. Ká ní gbogbo táwọn yóò bá àmọ́ gbogbo láàrin lọ́pọ̀lẹ́ àti dìbọ́sì bá wáyé láàrin wọn ẹni tí ma ń jìyà rẹ̀ lẹ́yìn tọ́pọ̀ bá jẹti ẹ̀sán tó yó tíyàwó jẹti ẹ̀sán tó yó àwọn ọmọ náwà ma ń fi àgbákò rẹ̀ ìyàkọ́ làwọn ọmọ ma ń sábà jẹ àgbákò làwọn ọmọ fi bọ́mẹ́ àti ẹbá jìyà ń gbà mí ìtọ́rọ̀ bá ti dé ó gbà yọ nígbà kó àmẹ́bá fi àgbákò láyé bórí yé bá padà dé wọn ah, onílé ti dé lòtọ́ àmọ́ òjíṣẹ́ ah, àgbápò lọ́dún kan ọlọ́run níjá sí àgbápò ọlọ́run níjá sórí igbó tí ẹ bá kó mìjọ́rí tí àwọn ọmọ táwọn òbí wọn kọra wọn sílẹ̀ kalẹ̀ tẹ bá kó ọgọ́rùn-ún wọn jọ àwọn tọ́rọ ọmọ ní ọ̀rọ̀ wọn tó bó ti ẹkọ́rọ̀ ọmọ tó tipátipá lẹ́ẹ̀sì mọ́ ẹyọ ọgọ́rùn-ún ẹgbẹ̀ tipátipá lẹ́ẹ̀sì rí mẹ́wàá ní ọgọ́rùn-ún èyí tó pọ̀ jù nínú wọn tọ́lọ̀ ń bá ní kó ní ètò ayé ṣe àwọn nǹkan kan bẹ tó ṣe pé bàbá ló máa kì bá ti ẹ̀ta ọmọ ọmọ tí bàbá ò bá tọ́ pé ìyá nìkan ló tọ́ pàlá ìjọ́lò yóò yọ́ rẹ̀ lára rẹ̀ ìyá tó dáa tó yẹn owó padà mọ̀ pé ah! àyọ̀rọ̀ kò ní tọ́gbọ̀n yìí ó sì jọ lára rẹ̀ ẹnu tí ẹ̀gbẹ́ lè padà mọ́ kanú òun ló ṣe wá bàrẹ̀ o torí pé ọkùnrin ní impact tí ń ṣe nínú ilé ọ̀tẹ̀mọ̀ ìjọba ẹ̀kọ̀ owó jẹ̀fẹ́ra èyí àti èrè táàbá sí ilé ẹwọ́ láwọn ìyàwó ti mẹ́pẹ̀ wá àwọn ọmọ yìí ṣe kiri gan wọ́n kan bóòlọ́ látòkè wọ́n pọ̀ sísàlẹ̀ wọ́n ṣe dá wọ́n ṣàwó ẹ̀yẹ kan wọlé bí a mọ́tò lẹ́gbẹ́ lọ pẹ́mpẹ́mpẹ́m ìjọba ka kùránì ìjọba ṣe àzìkárù ẹyọ́ kàdé ẹkàrà wọn àzìkárù tó ń ṣe ìfún kọ́nà sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ jàǹtọ́lábí tí ń jẹ́bẹ̀ yàwó wà ní ẹ̀ ẹ́ bàbá ìjọba jẹ́ ìṣẹ́ ìmpáàkì bàbá nù kẹrẹ́nu mọ́ tó ṣẹlẹ̀ yẹn in tí ń kọ̀rẹ́kì lára àwọn ọmọ bàbá ò sí ìgbẹ́gbà ò kẹ pariwo Ibá wọn mọ́kàn mọ̀ pé bàbá kan bẹ nínú ilé yìí, à ìlápá lédèrèdèrè. Àti bàbá tí èbá ṣe bàbá lókù. Àbàbá tí èbá ṣe kí ìjọba kí è ṣe bàbá. Gbogbo ẹ bá jẹ́ bàbá ọmọ lóòótọ́ tó bá ti ń wà nílé agbógbó èèyàn ni ó mọ̀ pé bàbá àwọn ọmọ yìí wà ní. Ẹgbà fọ́lì ọbí mọ́ ṣe bẹ́ẹ̀ kò wọ́n kò kò kọ́ ọ̀. Ìdí kan mọ́ ẹranjú mọ́ ẹlòmí ìwọ́n mọ́ ẹranjú tó bá dénú lé ní wá sọ rẹ̀ dákìjà kalẹ̀. Àtògbódì mi, Lẹ́ẹ̀kọ́, kàdúró ẹgbẹ́ ìgbàbá. Bá ti wá wí yìí, ọkọ tó náà bá lóòrùn léyàwó lọ, tó wá lóòrùn náà tó láti tọ́ àwọn ọmọ àà. Kí ní kan tó ń bẹ́ fọ́mí ènìyàn ní jọmí ènìyàn? Lẹ́yìn pa ní bàbá tí ó jẹ́pò ní ó jẹ agbègbè fọ́dẹ́ discipline ọmọ mú. Ìyá ló wá ní kí ní kan tó tún ń bí sára ọmọ, ó ní ìkẹ́ àti àánú ó ọmọ tó bá ṣe pọ́kùnrin nìkan ló tọ́ tí ó níyà tó tọ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ mọ́ jáde kódà tó bá ṣe pọ́ ọmọ obìnrin ni ọkùnrin ló tọ́ tí ó róbìnrin tọ́ irú àwọn ọmọ obìnrin bẹ́ẹ̀ wọ́n lè ẹ̀gbọ́ bàbá irú àwọn ọmọ obìnrin bẹ́ẹ̀ ọmọ

kéèkì ṣe tàìwà rẹ̀ ṣọ́sì púpọ̀ kéè ṣiṣẹ́ wọn ní iṣẹ́ náà rí ìjọmá iṣẹ́ ìyá ní ọdá kéèwà lè ní lókù níṣùn alájẹ̀gbò ní ètè mìíràn àárọ̀ ṣẹ́sí mọ́ ṣẹ́sí dẹ́gẹ́ yọ́ rí ọmọ ẹ̀yẹ́ ìbọn òṣàjò yìí meanwhile ìjọmọ̀nìyàn fi ń jọmọ̀nìyàn lára ń tàà gbọ́dọ̀ jàgbà lé lórí oníkárí kí ẹ obìnrin kóbìnrin ó fọwọ́ ra wá lórí kán fọwọ́ ra wá lọ́rùn kán títọ́ síwájú kán nù wá ló ń jẹ káàpẹ̀ pé ẹ̀ àṣeyàn ti ẹ̀tún mọ́ ń pẹ́ǹtì èèyàn ẹni tó bá láti eléyìí tó mọ́ ń gapá lára wọn èyí tó wá burú jù rèé èyí tó burú jù rèé ọ̀pọ̀lọpọ̀ orú àwọn ọmọ bẹ́ẹ̀ ó dàbí òpé bá ọmọ padà dọmọ ìgboro ní mọ́ sábà tọ́jú ìlú wọn ó wá kú pé irú gbòòrò òwò náà ti wá dágbà ká ní gbòòrò obìtá tí ma ń gbó kí ni wọ́n mú jọmọ́ ká ní gbòòrò obìtá tí ma ṣe yàwó kí ni wọ́n ṣe aláwọ̀ láwọ̀ ọ̀rọ̀ kí tó padà wá sí gbígbó àwọn ọ̀rọ̀ yìí ọlọ́wọ̀ ọba wa ó wá prevent wa kúrò níbi kí a experience èyí tí wọ́n ń pè ní tọ̀lá ó wà stated ní Al-Qur'an clearly kódà ó ti ti chapter ní Al-Qur'an ó ní ṣúrọ̀ tó tọ́ra chapter of divorce àgbọ̀kẹ́ kìí ṣe haramu ní ká fọ́yàwó kìí ṣe haramu ní ká fọ́ ọkọ àmọ́ olúwa ní ṣe ní àláàdì ni àmá láàdì tí ó kẹ́ká mọ́ sí àdífẹ́ kan bẹ́ẹ̀ ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ọkọ̀ ha àwọn afọ́ fi kí o máa ń ké púpọ̀ àmọ́kù lálàáfíà lọ́dọ̀ ànábì ó wá lálàáfíà lọ́dọ̀ ànábì ni àwọn afá ń tabá wá kíè sí ìtumọ̀ rẹ̀ ó dàbí bá ànábì sọ̀rọ̀ olùkọ́ tí ó bá sọ ní gbóná èyí tó jọ ṣe aláàbí kan bẹ ẹ̀tọ́ ni nínú òfin ọlọ́run àmọ́ ẹ̀tọ́ ọlọ́run kú sí àjùlù aláàbí ni o ẹni bá ṣe òní gbẹ̀ṣẹ̀ òní wọná òní jìyà amọ́lọ́wọ́ bá o ó kò dáró aláàbẹ̀ ìjẹ́ jìyà náà ní ọ̀run ọ̀nà ni àfàrà omi ká fi níyàwó káwà kó wá ní òun òṣì máa aláàní ni a máa kó ìrẹ́ àwọn alábìsì ìjẹ́lọ yìí lóòtọ́ amẹ́wájá wo ọ̀nà tí ṣẹ̀rí àgbègbà ẹ wàá sọ fún mi lóòtọ́ pé ṣé lóòtọ́ ni ṣẹ̀rí àṣìmẹ́ta kọra wa báyìí tọ́ọ̀bà kọyàwó processing tó wà lábẹ́ rẹ̀ ó minutes ó pọ̀jù

àtàkùn àdá dádì ìsàrà fásitì rẹ̀ àtàkìlẹ̀ mọ̀ yìí ohun mìíràn ni ah ó bá ti wèé ah ẹgbẹ́ ah ó ní ọmọ ìlọ́nu ah sọ ó ti sílẹ̀ ó jẹ́ ìyàwó dàbí ìyàwó òde ẹwọ bíṣẹ̀ ní àṣẹ ṣe ìgbéyàwó ní rọrùn ó yẹ fẹ́ kọ́yàwó àwọn akẹ́kọ̀ọ́yàwó láàárọ̀ ìyẹ́wà kọ̀ lálẹ́ níbo oṣù kan ọ̀yẹ̀ ìyàwó pọ̀ oṣù méjì ìyàwó pọ̀ o obìnrin tó bá tún máa wé rẹ̀ dáadáa ọjọ́ ẹ̀kọ́ náà ni o ọdún mẹ́wàá kí sì bẹnu lẹ́bẹ̀ ìwọ́sì lẹ́kọ̀ọ́ àwọn tó bá ti mọ́ rí ẹ̀sí máa ń ṣe ọ̀rọ̀ ní ìkọ́ torí kí tí ó fi máa bá kọ́ jẹ́ ọlọ́sùgbé lọ́wọ́ jẹ́ fún méjì kankalẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ kọ́ obìnrin ọ̀nà tó ń pè náà ọ̀n tó bá dẹ̀ ìpégbò ọ̀nà ẹlẹ́ṣẹ̀ tó ní ọ̀dára lọ́wájú ọ̀nà alákọ̀ọ́kọ́ obìnrin ìyẹn ò gbọ́dọ̀ máa ṣe nǹkan oṣù lọ́wọ́ tó fi sọ fún pé mo kọ̀ ẹ́ tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn kan ní àwọn onímọ̀ wọ́n ní ìdìbọ́ọ̀sì rẹ kò wà bálìtì àwọn kan ní wà bálìtì ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ lọ tẹ̀bí ẹ̀ sì mọ́ sáfẹ́ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì abúwá ní kò ṣe nǹkan lọ́wọ́ mẹ́jẹ̀mú kejì ní pé látìgbà tó ti ṣe nǹkan oṣù dàsìkò tó ń wò ẹ́ pé o fẹ́ kọ́ ẹ̀yin méjèèjì ò gbọdọ̀ sí ìbára yín ní nǹkan pọ̀ tó bá jẹ́ pé ti wá bára yín ní nǹkan pọ̀ ọ wà ní sùúrù tí ó fi wá bẹ̀rẹ̀ nǹkan oṣù tí ó fi wá parí nǹkan oṣù kó tó wá di dé yóò fi ẹ̀wá wù ọ́ ọkàn lẹ gbọ́rọ̀ àsìkò ogóṣù olóòrùn pé wọ́n ti gbọ́gbọ́ ṣe tí máa tí ń kọ̀ láti ó parí ogóṣù tó bẹ̀rọ múra ní ojoojúmọ́ ní mọ̀á wẹ̀ yóò tó pẹ̀fún gidi sára yóò wà àwọn aṣọ kan bẹ táwọn obìnrin ní mọ́ ọkọ̀ bá wọ́n ẹgbẹ́ láìláì ìrìṣẹ́ kankanṣẹ́ pàjọ àmọ́sẹ̀dá ọlọ́yàrá tí ọlẹ́ ní sùúrù kò parí kò rú tọ́bìnrin wo ìbẹ́ríkà fara bẹ̀rẹ̀ ẹ̀bá já sí ilé ayú ẹjẹ́ ìwẹ̀ ẹjẹ́ ọwá ní padà ní tó bá ilé ìwẹ̀ tán tó mẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé aláàfẹ́kẹ́ ẹ̀kọ́ra yín láti mẹ́kì ẹ̀ kíkọ́ ìbáyìí afẹ́kẹ́ ẹmọ́ fẹ́ra yín ni láti mẹ́kì ẹ̀ ìsì ìtàlá mẹ́kì ìsì o aṣọ́ tíṣẹ̀ ní àti bí ní o ìlẹ́rìnkẹ́ wá tẹ́rí ṣe wá fọmọ yín mọ́mọ́ ah wá ti dáadáa ó ti àti lóde <laughs> wá ti dáadáa oríṣiríṣi ọkùnrin ní bẹ́ńtà oríṣiríṣi obìnrin sí bẹ́ńtà àmọ́ṣẹ̀ yí a mẹ́kì ìgbéyàwó egypt ju bó ṣe méèkì divorce easy lọ ó difficult ìjọ tí yóò bá kọ ìyàwó áyà ah! obìnrin yẹn ti ṣe lójú ẹ̀ ẹ ti mílì ẹ̀tàn ẹwà tó wá wòrán jẹ́lẹ́ àwọn òpé ó wá pàásì ní mẹ́jẹ̀ méjèèjì òṣèlú gbóṣù lọ́wọ́ èyí ò ti parí ìgbóṣù tó ti bẹ̀rẹ̀ ẹ̀ súnmọ́ra ayé tọ́ ọ lè sọ tọ́ bá ti wá sọ pé mo kọ̀ ẹ́

inú ìpòrò ṣẹlẹ̀ káwà láti pè láyé o jẹ́ pàbúrò wọn tó pàbúrò jẹ́ pé sáàtùwà jẹ́ pé ìmọ̀ jẹ́ pé níbi á ti ń kọ̀ǹdẹ́kì ara wọn ibi tí pàlẹ́ òṣì mọ̀ lọ nìyẹn ẹ́ ògbọ́n ṣẹlẹ̀ wọ́n parí àdúrà ẹ̀ àwọn àwọn wọ́n sì gbọdọ̀jọ́ máa gbéhun ilé tọ́jọ́ ń gbé náà tó lè ó fi ṣe nǹkan ojú lẹ́ẹ̀kíní tí ó lè mara tó bá mara ẹjọ́ máa gbé ṣẹ̀dí àwá ti wáyé nǹkan ní ìdí oorun kó máa múra sí ẹlọ́rùn kó máa ṣe kẹ́kẹ́ kúrú àwọn ìwà tó náà wù tí ò dá tẹ́lẹ̀ kó ètè máa change bí wọ́n ní kí ètò léṣe kó máa tún léṣe kọ́bẹ̀ máa ta sánsán ọtún bínú pọ̀ ní jẹun ìwọlọ́lọ́ ní jẹun bàtún padà á ẹ̀ṣẹ̀ ibi pàmọ́ kọ̀fẹ́ tẹ́ẹ̀ṣẹ̀ ọwá lọ jíjẹ lẹ́yìn rẹ̀ ah, ó ti padà mú ọ̀nà nù ṣẹ̀dá wọn ni ó wá ẹ̀kọ́ lè fún mọ́ dáadáa owó ọbẹ̀ ọgbọ̀rọ̀ àwọn ọmọ ọgbọ̀rọ̀ tán tọ̀ gbogbo ìjàkẹ́ bá ń jà kò túbọ̀rọ̀ dé ta ìfọdé ìyẹn ló dí fún mọ́kànjá inú ilé ṣẹ̀fọ́ tó bá tún máa wé rẹ̀ dáadáa tó ti bọ́ ní títọ́ ti bọ́ sí mọ́tò akọ̀wá ni akọ̀kọ̀lẹ̀kùn ni ṣáwálẹ́gbà fún wá ní bàwọn ẹbá tó dé báyìí lójú àwọn èèyàn ọ dánú àbọ̀ ní dánú tó ṣẹjẹ́ àti dì ọ́ pé ọ gbọ́dọ̀ bá yẹ di àbí nínú gíní ìyá àti tẹ́lá àwọn ìyàwó nìkan lọ́dún kan rí ó ní ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ báwọn wọ́n ti bínú pé ìdájí rárá ìkankan láti bínú àti wọ́n lọ́jọ́ pé àtàzà appointment ìtàlá ìjà ní ìjọba ìgbà ẹ̀ ọ̀pọ̀ àbágbé flight ní ìtàlá ó bá fọ́ sí lẹ́gbẹ̀ẹ́ mi àṣùgbà ara ní àà ah, pèsè ah, kí mo jẹ́ o alhamdulillah alhamdulillah alhamdulillah ṣẹ̀gbàlá ok ara tún lọ lọ́nà ó bá kàn bí ẹnìkan wá ń kọjá lọ yá ẹ̀ wẹ́wẹ́ fún wa lómi ni ó bá gbọ́ omi tó bá ní à

ó ka jẹ́ pe mọ̀ pé àní ẹmọ́ kọ̀ọ̀rọ̀ àyín kọ́nsíkwẹ́nsìsì ẹ̀mí yìí lè mọ́ pé obìnrin tí máa ń ṣe gẹ́gẹ́gẹ́ àníwọ̀lọ́ àníwọ̀lọ́ ẹ̀kí ó tán ilé ìpadà mọ́ ń sunkún padà ní pé àfihàn ìlọ́mọ́ àwọn ẹ̀gbọ́n ni o ní mo nídìí àwọn ọlọ́mọ́ láwọn aláàtúmọ̀ dáadáa àrọ̀kọ̀láwà sọ nílẹ̀ ni ṣe máa wòrán wọn jẹ́ ìwọ̀n tó yàwó àwọn ó ti dá ìwọ̀n sí méjì sọ́lọ́pù wọ́n lẹ́yọ̀ kan yẹ ó ti wá ń dáwọn láàmú náà ó ti dáwọn àwọn wà fún wọn báwọn ní gbó báwọn tèmi ṣe fẹ́ jẹ́ báyìí ọ̀dọ̀ wọn lòun fẹ́ gé tàbáyì lẹ́yìn èrí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní wọ́n sọ̀rọ̀ báyìí òun ní sì máa ń béèrè pé anẹ́ẹ̀ṣẹ́ kí ìjọba anẹ́ẹ̀kọ̀rú ṣẹ̀dá wa ní yóò ṣe ìgbóṣù lẹ́ẹ̀kejì náà yóò parí ẹ̀ṣùjọba gbé tó bá ṣe ìgbóṣù lẹ́ẹ̀kẹta tó parí tó mọ́ra tọ̀láàkì ẹ̀ṣẹ̀ wá di tọ̀lá ẹwà wò wọ́n tọ̀láàkì ẹ̀ tó wá di tọ̀láàkì náà ṣlọ́ọ̀tì mẹ́ta lọ tó ní ẹyọ ọ̀tán ló ti lọ tóbìnrin yẹn bá tún wá mẹ́lẹ̀ bẹ́ gbé dìde wọ́n tún sì lè bẹ́ kẹ́ tó lè fẹ́ ra yípadà àmọ́ ẹ̀ẹ́sùn yìí kì so tí nǹkan oṣù yẹn bá ilé ṣe pé ẹ̀mẹ́ta ẹ̀dàkùn tó bá ń ṣe kẹ́ tó wá bẹ́ tún yìí kì so àwọn àbá àti wọ́n bá yín so ẹ̀ẹ́sùn mọ́ ọ̀rọ̀ tí wọ́n bá yín so ìtumọ̀ tí ṣẹ̀yà àtàbílẹ̀ pé àlókòókò tẹ́ ti dè ní àárín onílọ́pọ̀ láyá dé ẹmọ́ ṣe kí ìjọba ẹmọ́ tù ú káyé mọ̀ pé kọ̀ láti yé ṣe nǹkan tá a mọ́ ń ẹ̀kọ́ èjì ó ní ò ṣe ní rẹ́kọ̀ọ̀dù ẹ̀ lọ́gbà tó gbà Muhammad Shabbat ti jẹ́ àlọ́yìnwá kọ ìyàwó èyí tá a gbọ́ kó ṣẹlẹ̀ rí ó kọ́ ó sì dábàrà ẹ̀rọ ó pọ̀ ó jẹ́ kí ìjọba ó bá padà nígbà tó ṣẹlẹ̀ lọ́rọ̀ mú sálámọ́ ó tọ́ sílẹ̀ àbúrà náà wá ní obìnrin kan lọ lé wọn obìnrin ni ò sí padà wá jà náà nìkan kò sí mú rẹ́kọ̀dù àlẹ́gbà àpapọ̀ ah, etí ò wá sí mú rẹ́kọ̀dù àlẹ́gbà ọlọ́pọ̀dù sí rẹ́kọ̀dù tèmi náà wọn gbogbo wa ìyàwó tá a bá fẹ́ ẹja lọ mọ yáàrìtì kan ànábì ti sọ ọdún wa tẹ́rin tí mo ń gbé kálukú kọ́ ìyàwó àìgbàgbọ́ yóò rà náà ọ̀nà méjìlá náà ṣiṣọ́ anábìnilá yẹ́ fúrukú múkúmínà ní múkúmínà anábìní gbogbo ọkùnrin ọkọ olùgbàgbọ́ òdodo má kó ìrà ìyàwó rẹ̀ olùgbàgbọ́ òdodo bẹ̀rẹ̀ ni dì ní pé ìdíjẹ́ ẹ̀ṣẹ́ gbọdọ̀ kó ìrà ìyàwó ni pé nkárí àmìlẹ̀ àhúnùkọ̀ ká níyàwó rẹ̀ bá ní ìwà kan tó kù díẹ̀ tọrọ pé ah, ìyàwó tèmi ṣe wá rí báyìí anábìní ibi tó kù díẹ̀ lọ nínú oòrùn

kọ́ jẹ́ pé aláburú nìkan ló jẹ́ pòsí o tó wọ́n ṣe láburú lára lọ́dọ̀ ṣe ti náà ẹ padà rí kí ìjọmọ́ dáadáa lára yóò bá sọ sọ̀rọ̀ tán yóò bá ní ọmọ burúkú ní ọjọ́ tí ẹ̀ ìyàwó burúkú náà sínú náà ní lọ́jọ́ tí ẹ̀ ọkọ burúkú náà sínú náà ní lọ́jọ́ tí ẹ̀ mọ́pọ̀lọpọ̀ wa àwọn fi ọmọ owó ọmọ lábí ń bá àwọn fi ayáwé ayá lábí pọ̀ kánlẹ̀ ìwọ lọ ń fíyà owó rẹ̀ rẹ̀ rẹ̀ lẹ́lẹ̀ jẹ́lò ní prophet tó ní pẹ̀lú àwọn ẹjẹ́ state prophet lórí mọ̀. challenge jẹ́lò ní ní pẹ̀lú àwọn òfin ẹ̀ pé tó yọ gùn ìyàwó rẹ̀ kò mara mú ọmọ ìyàn kò mọ́ lé tún ṣe gbogbo ní yóò márùn ní nítorí lára rẹ̀ tí ó fẹ́nu ọkùn lóòótọ́ á ọlọ́mọdé afẹ́ wọn yàwó ẹmbá fẹ́ gbọ́ ìyàwó ọlọ́run bá wà tún lọ sí burúkú ní kéyìn tó ọmọ dáa náà lè pa ìṣàwà ló lé ọmọ dáa àbọ́ ọwá sí ọ̀pù ẹ̀tọ́nà ń ọdún márùn-ún ọdún mẹ́wàá jọmọ̀ náà ìntọ́lọ̀ níwò ọ̀pá ìdára ìyẹn ìwọ́n wá wọ́ rẹ̀ rẹ̀ lọ lé gbogbo ẹwà ṣe yẹ̀rín yẹ̀rín inú lé ta wọ́n tún bẹ́ ti ṣe wọ́n tún lé ṣe wọ́n tún gbá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọgbà àtọ́ méjì ní mẹ́ta bá pàdé ìmí ìgbẹ̀ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ò bá sí ìlọ́mọ ilé wọn máa ń nẹ́ẹ̀kì ẹ̀gbọ́ obìnrin tí èdí mọ ilé rẹ̀ ó nẹ́ẹ̀kì torí pé ilé tó ti túnṣe látàárọ̀ tí ó fi dàárọ̀ ọ̀la ìkẹ́kọ̀ọ́ ní yẹgẹ́mẹ̀ẹ́ kò sọ ọmọ kankan tí ó dáa àmọ́ ọlọ́mọ mẹ́jọ ọlọ́mọ mẹ́fà tó bá tún léṣe láàárọ̀ àti káwọn ọmọ ti skúl o tán bá ti skúl èyí tí ó lọ jẹ ráìsì lórí bẹ́ẹ̀dì èyí tí ó domi sórí síà èyí tí ó ta gàrí sílẹ̀ ilẹ̀ èyí tí ó yàgbẹ́ sí ti pọ́sì èyí tí ó yàgbẹ́ sí òní flọ́ọ̀sì ìwọ́n wá dé ìwọ́n rò pé àwọn ló ya ẹni bá ti jọ lọ́mọ wẹ́wẹ́ agbọ́dọ̀ máa retí ìmọ́tótó 100% nínú ilé fi ẹmọ́ ọbìnrin ní ìtàǹpẹ̀ lọ́gbùn ibi tọ́wọ̀ rẹ̀ ti wáyìí òun kọ́ lọ́gbùn àbíamọ tó jẹ́ ni bó ti ń túnṣe làwọn mọ́jẹ́ kí nìjọmọ́ náà ń dárú tẹ́ra kí nìkan tí ó lẹ́gbìn ní ìtùfẹ́ àmọ́tí lápọ́tì tó wọ́n èdíjọ́ oṣù mẹ́fà àwọn ọmọ ìgbésí lọ mọ́lọ̀ kúrò yóò àmọ́ fà á àgbàtúgbà fàjá sọ ọmọ wá pàjá ọ̀nkara mọ́yà ọwọ́ rí ẹjí ọwọ́ fún ìbájẹ́ ìwọ́n bọ́ sílùwọ́n náà wò ṣe fẹ́ bí wọn ni àwọn ní alìsì lé o ṣe wá rí tààbọ̀ bí wẹ́ra àwọn èèyàn ìyàwó ti ẹ́ kù síbí wọ́n lọ́dọ̀ ẹlòmíì ẹlòmíì ò wá kù síbẹ̀ ibi tí ó kù sí nìyàn tó bá láǹfààní àti pé ọkọ ah, ìyàwó yìí á ọlọ́sì kẹyìn àtílẹ̀ rí gbogbo lẹ́yìn gbogbo ẹ̀yìn tí mi problem tí mi fèsì tí mo gbẹ́ ń díkà pàláyọ̀ nínú àti ó sọ fún ọ ndị a ẹgbẹ́ ẹ̀yìn sí fún ní àárọ̀ ó mọ̀ sí wí tẹ́ ọmọ sí rí jẹ ilé ló nìtì àgbápọ̀ ọ̀rọ̀ tí mọ̀ ń gbọ́ láàárọ̀ láàárọ̀ àti kó tó sùn ní ọwọ́ alẹ́ láyé rẹ̀ kò lè kàgbé mọ́ Ṣúgbọ́n ó ti wá di problem fún ọ̀fẹ́ tí bá ti ń sọ ilá lẹ́bà yìí, á! Ó làtò gbé bá lálẹ́ ìbáyìí lọ, ìrọ̀lú tí ń gbé lọ létí ẹ̀yìn ẹ̀ tó bá tó kí lọ́sùgbà láàárọ̀ ẹgbẹ́ àgbẹ̀mẹ́jọ ìdí ìgbò tó gbọ́bíṣẹ́ náà ní kí ni tó fẹ́ sí ìdí gbọ́ láti àdánwò ti ń bẹ lára àwọn obìnrin ṣọ́nà rẹ̀ ọkùn tí ẹni tí ó lọ́pùn sínú ẹ̀ṣẹ́ oṣe gbogbo inú òun ya ọkùn sínú ẹwà jájọ bára wa sọ́tọ́rọ̀ ìwọ àpá ìwọ bàbá ìwọ bọ̀dá lọ níyàwó rẹ̀ kù síbì kan lọ sí fẹ́ lè lọ ìyá rẹ̀ náà kù síbì kan lọ́nà bàbá rẹ̀ bàbá rẹ̀ faradà rẹ̀ nígbà bá àrẹ bá farada ìwọ ló bí báyà rẹ̀ lè níbi ìwọ ló bá túnmọ́ kí atáfọ́yà rẹ̀ lọ bá wà àbá rẹ̀ ti lé lè gúlẹ̀ ẹ̀yìn ìyá lẹ́yìn náà lọ́kọ yóò mọ́ ṣe mọ́ àà ìyá rẹ̀ ṣe sùúrù fún bàbá rẹ̀ ní bàbá rẹ̀ lè ṣe ẹ̀ dáadáa àwọn onígbà wà ìbáwọn bàbá yín náà láyá ń lé tó ń ṣe báyìí bóò táwọn bàbá yín ti ṣe ṣe nílẹ̀ ṣẹ́rí ìyá ní ti èlé kóníkálukú wá máa lọ gbé e sínú ọpọlọ ara rẹ̀ ọlọ́run ṣe wọ́n lájọ dàgbà a mọ́ tójú ọ̀bà bá wá mọ́ fàwọn ìyá àwọn láìpẹ́ mọ́mí wọn náà gọ́wà ní ah! mọ́mí àwọn tíráyù ṣẹ́bà pé ìkánú àwọn ọmọ àbáyé dẹ̀ sọ pé mọ́mí ẹ tíráyù o bàbá rẹ̀ náà ní o onípàá lẹ́jẹ́ ṣe ṣúrù bá máa nílò ẹwà fi gbogbo wa ìgbàgbẹ́ ti bí àti láwájá ló ẹgẹ́ ti kú lọ́rọ̀ dádì wa o mọ́ ò pé ẹjí ìṣòro yìí nìṣẹ́ tó bá kú lọ́rọ̀ dádì bó náà bá tí wá bí ohun ò lè fara darú ẹ̀ lọ́tọ̀ ọkùnrin kankan bàbá tí ó ní kí ìyàwó bá kò títò ó títò oríṣìí máa sọ ọ̀rọ̀ sí ọwọ́ ọ̀rọ̀ kò bá àwọn olè sọ ẹ̀mọ́ lónìí o àtò obìnrin wọn lọ́ọ́ gbèjò gbogbo mọ́ ọgbà àwọn ìyá yẹn àwọn bàbá yẹn wọ́n wọn ni ní gbogbo àwa tí ń dìbọ́sù lóògbé àti dáta àwọn bàbá àti ara sọ́pọ̀ tó báyìí àwọn náà ń káwà mímọ̀ ìtàbú lónìí àwọn náà mọ̀ ó ṣẹlẹ̀ lọ́rọ̀ sí wọn náà àwọn náà ìyànjẹ bákanbàkan táwọn ń kà yẹn ó wà lọ́dọ̀ tí wọn náà àmọ́ mọ̀mọ́ tí ẹ torí tí ẹ bọ́ lè jẹ́yàn ló fi fara dá lọ́dọ̀ bàbẹ́ ìwọ náà torí àwọn ọmọ tí ẹ náà ẹ̀yin wá níwé kan lẹ́ka lónìí ìwé tẹ́ ka lákàwọ́ bí tí ò yé yín ẹ wá lẹ́ka lẹ́ta ló wá dípẹ́ gbọ́dọ̀ mọ́ ráìtì yín

ẹlọ gbé mẹjọrítì àwọn tó máa kọra wọn ìtàlẹ̀ tẹ bá padà mọ ọkùnrin tó bìnrin míì kọlẹ̀ ẹwọ pé a ah, tí wọ́n ló bá já eléyìí tẹ bá rúbìnrin míì tọ́kùnrin míì kọlẹ̀ eh, kí lẹ ló ṣe àpòkí ah, ń gbọ́rọ̀ ni ẹlọ́pùpọ̀ obìnrin wọ́n ní wọ́n ń gbọ́rọ̀ òṣùbìnrin tí máa ń gbọ́rọ̀ ibi kálukú wọn ò kí ń gbọ́rọ̀ sí ló yàtọ̀tọ̀ ẹ̀yin ọkùnrin náà lè jẹ́rìí professor yìí náà lẹ́yìn mọ̀ pé àti ká máa ṣe sùúrù fúnra wa gbogbo àwa tá a ti níyàwó ní àwọn bí ẹ̀ witness sọ̀rọ̀ tí wọ́n sì sọ́tọ́ tó bá rí bẹ́ẹ̀ abẹ́kẹ́ ní bẹ́ẹ̀ ni tí ò bá rí bẹ́ẹ̀ ẹ sọ pé bẹ́ẹ̀ kọ́ àwọn ìyàwó tí gbogbo wa fẹ́ níjọ́ tá a ti fẹ́ wọn láti ní ìwà kan sí méjì tá a ti ń kọ̀rẹ́tì wọn lórí kọ̀rẹ́tì wọn lé lórí kọ̀rẹ́tì wọn lé bí sí wọ́n èdè ìdí kọ̀rẹ́tì bẹ́ẹ̀ ni àfi bẹ́ẹ̀ kọ́

ẹni tó bí àwọn dáadáa bẹ́ẹ̀ ni mẹ́ẹ̀kọ́ ó bá ti bẹ́ẹ̀ méjì mọ́bẹ̀rẹ̀ tó fún ẹkẹ mọ́bẹ̀rẹ̀ dáwọn kí a mọ̀ túnmọ̀ lẹ́sìn tamara mú níbi tó ṣẹlẹ̀ lẹ́sìn yẹn ni pé mọ́wàá tó rí ibi tó ń complain ó yẹ tọ́wọ́ lè ní ọ̀sẹ̀ ìtà ní ní sùúrù ní o ẹjọ́ sùúrù ní o ẹjọ́ sùúrù ní o ibi akọra wa dé yìí ó tẹ́ kí ni jọmọ́ ó tó jẹ́ ẹ̀tọ́ fún ṣètà ní ẹni àkọra wa mọ́ àkọra wa mọ́ àkọra wa mọ́ ìyá kan pàdé ọgbẹ́ ẹ̀ṣẹ́ o wa mọ́ àkọra wa mọ́ ah ìdí ń bẹ lẹ́yìn àkọ́ra wa yìí kò dáa kò dáa obìnrin ní níjọ́ tó bá ti kọ ọkọ ìkọ́ ìlà tẹ́ ń pè lọ́kùn yóò sì bọ́ sórí ẹ̀mí ẹ̀ ó lè bá nìgbọ́n kan mí tí ó ti jáde láyé ó kò fẹ́ lọ obìnrin tí ó sí ọkùnrin náà lè dìbò ọ́rẹ́ nípa ọkùnrin bọ́lọ́ rí bẹ́ẹ̀ náà nínú ọkùnrin ìjọ́ tó bá ti kọ obìnrin kan lẹ́ àkóbìnrin kan kú orùlé rẹ̀ kí ẹ tí obìnrin tó rẹwà láyé wá bá pé bó ní ah, ẹyọ̀dá mi tí ó fi táwà lé ṣe dánimọ̀ tí gbogbo wa lọ́rí ọlọ́run kọ̀ ní kálùkù wa máa ṣe rẹ̀ ọlọ́run mọ̀ tó ní kálùkù wa ṣe rẹ̀ ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ gbogbo ẹ tí bá ń bẹ náà kọ́nà kó làwọn kò lè inú ìgbésí ayé lọ́kọ láya tó ẹjá lọ fi kí ní kan dé ìgbéyàwó wa mẹ́lẹ̀ o ń dé tàtọ̀lọ́ náà ni o náà ni àdúrà àdúrà ni ọ̀ ṣe ní gbogbo àwọn atáńdà bí ọkọ tìyàwó inú ṣètánì òdò wí kí rí wa papọ̀ wọ́n ní ni ṣètánì máa ń gbé àga ọlá rẹ̀ sórí omi yóò wá sí àwọn ọmọ ogun rẹ̀ síta ìbára dé ààbò ah, tí ọkùnrin kan ó fún imọ́tò rẹ̀ lásìdẹ́ẹ̀tì ó kú dànù ọ̀ká rẹ̀ tó lè bá dé àà ah, odidi ìlú kan mo tún wá ọ̀jẹ́gun mọ́ ọ̀ká rẹ̀ tó lè bá dé ọ̀rẹ́ méjì kan mo dárí wọn rú ọ̀ká rẹ̀ ah, àwọn lọ́kọ láya méjì kan bẹ mo ti dárí wọn mo tú wọn mo tè wọn mo tọpọ lọ́wọ́ síra wọn mo kódà lẹ́yìn tí ọ̀gá wa wọ́n ti ààrùn tàdákántà yóò sì pé ajé irú ẹni bẹ́ẹ̀. àwọn tí ṣe ìsáàmì fẹ́ ṣe bẹ́ẹ̀ fún èmi wà nínú wọn o ẹ̀yin náà wà o èmi àtìyàwó mi ó wùṣe ìtọ́nì kó wọn o ẹ̀yin náà tọkọ yín àtẹ̀lé àtìyàwó yín ó wùṣe ìtọ́nì kó dáàrin yín wo ẹ̀ ọlọ́wọ́ fún gbà ṣe ìsáàmì gbogbo wọn gbà fún ara wọn wàhálà yín kọkọ yìí lọ hápò ní orí kásì hápù tó ya no matter tí ò bá mọ́ ṣẹlẹ̀ láàrin àwọn àtọkọ wa àbáfíyàwó wa ẹjá mọ́ yọ máa kọ̀ ẹ́ máa lé ẹnà ẹjá kọ́ lọ yọ́kù nínú tábọ̀ òjú mọ́ kódà a mọ̀ wa kò sára ohun a mọ́ wà yẹ tú ẹ̀ káṣì bọ́ fi máa pọ̀ ẹ́ ẹmọ́ fi dẹ́rù obìnrin ẹ̀dá tàbálá abẹ́lu ọgbọ́n kan abẹ́lu èké kan àmọ́ èké ṣètò ẹni ó ti lé ó ti dìde nílé wa lórí wájú ọlọ́run ọba wa ní tàbá ní òní lẹ́nu wá ń gbà náà àwa láwàá sáàbí ẹni tó tó sáàbí ta ló tó sáàbí jọba ẹjá sáàbí ni ò fi gbé àṣẹ ni ò sì gbé ọ̀sẹ̀ tọ́lọ́wọ́ bá gbé sí lọ́dọ̀ ọkùnrin ṣe mọ̀rí tó gbé sọ́rọ̀ tí wa ọlọ́wọ́ bá rí àdámọ́ tó ń dámá wa pé àwa nílà káyà àti lè ṣe sùúrù lórí ọ̀rọ̀ àwa èé sábà take decision atọ́kùnrin bá gbọ́ kan yóò wò lọ yóò wò bọ̀ yóò tẹ̀ sí làákàyè ọkùnrin ó fi wá wo kí ni ó tẹ̀yìn nǹkan náà lọ́lọ́ ṣe ní irú ẹ̀yìn lẹ́lù sọ pé mo kọ ìyàwó ó wá dákú ọ̀sọ́wọ́ obìnrin tẹ́mọ̀ bí torí pé yí tí ma ń sábà drive àwọn obìnrin emotions ni ìtara lásán ni ìpínú gbogbo bọ́dẹ̀ ní ìṣẹ́mọ̀ ìṣẹ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa bí yóò gbé pílò rẹ̀ yóò pé dúgbé rẹ̀ ó lè lọ yàrá àwọn ọmọ ó lè lọ yàrá àlejò ìtumọ̀ ẹni pé ìfẹ́ rí ẹ lálẹ́ yìí nature obìnrin ni o nature kásáré fẹ́ mọ́ sáfó rẹ̀ ni ní ti ti tara pé ara ń sáré yìí fẹ́ ó fẹ́ fi ẹ̀hónú náà obìnrin ni o ẹ̀yin ọkùnrin ò ní ẹ dákun ẹ jẹ́ kíkí ní yóò jẹ́ tóbìnrin nìkan àwọn ọkùnrin ti ń bóró rẹ̀ lòdòdò àwa náà ti ń ṣèṣe ní ìfẹ́ rí mọ́ wá pọ̀. tẹ́lẹ̀ àtúwá dé ìkankan fóbìnrin kí a bá mọ́ obìnrin lè máa rí nǹkan tó fi jẹ́ pé ààkò tó wà lọ́dọ̀ ọkùnrin yẹn lóòtọ́ tí ọkùnrin tí nànàkúnà tó bá yọ wáyà sí lónìí yóò yọ ṣẹ́rí súnú yìí ó ní kóbìnrin ó béèrè lọ́wọ́ ọkùnrin pé mi ò ṣe mọ́ ẹwù ṣẹ́rí àtúwá lọ mọ́ pé obìnrin ò ní dídé sọ pé mi ì ṣe mọ́ kó sì mọ́ lọ mi ò ṣe mọ́ yóò wá ní kọ́kùn òun ìyẹn ó tú òun lẹ́ ẹ̀ mọ́ tí ṣẹ̀rí àwọn òní ṣẹ̀rí ò lè wọ̀ pé ìgbà mi ò wà in tó fi wá sọ pé òun ò ṣe mọ́ òun tiẹ̀ àwọn ọkùnrin ẹjọ́ ẹ mọ́jà sáré mọ́ gíráǹtì ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí táìmù tán mọ́ ń béèrè mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ yìí láákàyè ti gbọ́ngbà náà ìtara ló fi ń sọ̀rọ̀ lẹ́yìn ọdún kan àbọ́dún méjì arọ́ padà balẹ̀ yóò wá ronú pàlá ìtẹ̀pálẹ̀ máa bóró náà ẹ̀dàkùtò yọ lọ́rọ̀ ìkẹ́lẹ̀ kẹta tí ojú rẹ̀ pàkèjì wa àwọn obìnrin àbáwọn ọkùnrin náà ká wa ẹjá lọ mọ́ pé àwọn obìnrin wa táà fẹ́ à wọn pẹ̀lú pálẹ́gùn bẹ̀ lára wọn yìí tẹ́rọ̀pùnrin tó bá ti ń fẹ́yàwó tó bá ti ń rò pé o ti fẹ́ angel níjọ́ náà tó ti fẹ́ níjọ́ náà tó ti fẹ́ nígbà tó bá ti ń palẹ̀ mọ́ fún fẹ́yàwó mọ̀ pé o fẹ́ fẹ́ aláṣìṣe kan o sì fẹ́ fẹ́ tó mọ̀ràn bàbá kan lánàá lè wà sí kan bá bí ìlọ́pọ̀ ọkọ ìyàwó pé ṣe fẹ́ wà náà tó bá ní

ìmí ó wọ́ lọ́rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu lò ní dá ìmí ó wọ́ níwà ìwà rò ní dá ìmí ó wọ́ ní múra òní maraun ìmí ó wọ́ ní káṣẹ́bẹ̀ onímọ̀bẹ̀ ṣe ìmí ó wọ́ sí bí nǹkan tí wọ́n rò wà fundamental nínú ìgbéyàwó yóò sì wọ́n mẹ́ anábì ní ẹṣẹ́ ṣúrú pẹ̀lú pẹ̀lú ẹnu ẹ mọ̀ kọ̀rẹ́ sí wọn àmọ́ àdọ́bì tó jẹ́ tó wọ́n bá gbọ́n fẹ́ kọ̀ rẹ̀ tí wọ́n ti pàtípá kẹsàrùsàwù ọ padà kán egungun wọn nù ìtumẹ̀ sí pọ́ padà kọ̀ wọ́n lẹ̀ tó bá tó wá mọ́ rẹ̀ bí wọ́n lẹ̀ láì ní tí wọ́n ṣe wọ́n mọ̀ wọ́n sì rẹ̀ ṣẹ́jọ́ tó bá fi ń kí àwọn ìyàwó wa ká mọ̀ pé afẹ́fẹ́ ẹnìkan tó ní àléébù tí ń bá yí ta sì gbọdọ̀ mánéjì àléébù ìlà rẹ̀ nípa ní ọ̀rọ̀ rẹ̀ àwọn bàbá wálẹ̀ Yorùbá wọ́n wá fi obìnrin wé ìkankan àmọ́ mi ìfẹ́ lógbó lóò tí wọ́n lófin wọn pọ̀ yálítì obìnrin rẹ̀ obìnrin ààbà tọ́jú wọn ààbà tọ́ wọn sọ́nà tí wọ́n fi wọnú sàárè kódà kó pé 100 years ìjáǹkùnrin sí ìbẹ̀lọ́dẹ̀ rẹ̀ méjèèjì ó wọ́n máa rèé wọ́n máa wò ó wọ́n ń rèé wọ́n ń wò ó wọ́n ń tọ́jú ẹ̀ wọ́n ń pìpíà rẹ̀ kalẹ̀ fún kí nìjọba tó lè ọkọ ní òun. ẹ wà pé láti inú ilé làwọn òbí ò ti mọ ọkọ ní kinní kan Rashida ṣe kinní kan dáadáa ilé ọkọ ló sọ Maimuna ṣe kinní kan dáadáa ilé ọkọ ló àwọn bàbá òsì máa sọ fún ọmọbìnrin pé ìwọ ọmọ sẹ́fẹ́ẹ̀sì ó ìfúyàjọ́ mọ́ mi kan yá ìfẹ́ ojú bí oṣù kan lọ lórí pé kò tẹ́bẹ̀ sí náà ìgbà mú wá nìna lọ́wọ́ mo ní gbóti mọ́ ń báyé ọ̀rọ̀ ni ọwà tẹ́lẹ̀ ọkọ̀ tán ọ̀ ní mọ́ bẹ́ẹ̀dì tó ṣe jẹ́wọ́ pìrì kí ni ìṣọ́fún ilé ìbò lọ́lọ́ ilé ọkọ̀ lọ́lọ́ tẹwárí gbogbo ìgbìyànjú táwọn òbí ń ṣe lórí ọmọ wọn pé ilé ọkọ̀ lọ́lọ́ ilé ọkọ̀ lọ́lọ́ ilé ọkọ̀ lọ́lọ́ kò ní padà délé ọkọ̀ yẹn lẹ́ni tó pásẹ́kì o ẹgbẹ́ tí ó fọ́ ní nínú tẹ́ ń pariwo lé e lórí gẹ́gẹ́ ni ó padà lọ́rẹ̀ kù sí nílé ọkọ̀ ó lè wá dé bẹ́ẹ̀ kó tó onímẹ̀lẹ́ onímẹ̀lẹ́ ó ti dé ọkọ̀ ò lè gbádùn onímẹ̀lẹ́ ó lè dé bẹ́ẹ̀ kó mọ́mọ́ lé tún ṣe ọkùnrin ìsábà láìsóbì ni ó mọ́mọ́ ilé tún ṣe ó lè dé ní ọkọ̀ kó mọ́mọ́ ara tún ṣe ó lè dé ní ọkọ̀ kó mọ́mọ́ bẹ̀ẹ́ tó ń jù sí dáadáa gbogbo àwọn nǹkan yìí challenge ni mọ́bìnrin ní ọkọ̀ ìwọ tó bá ti wá fẹ́ wọn mọ́tò ikò mara mú ọlẹ́ lọ́wọ́ ìwọ náà máa bímọ o ìyá rẹ náà wọ́n fẹ́hùn náà ni wọ́n fara dá kíníkà láyà ìyá rẹ. wọ́n fara dá kíníkà láwọn ọmọ rẹ náà ìwọ náà fara dá tìyàwó ṣọ́bẹ̀ ni ò mọ́ ṣe mánéjì ẹ̀ ọlọ́run tó wá kí àwọn obìnrin àwọn ọkùnrin tá a bá fẹ́ jí ò mọ bẹ̀ẹ́ ṣe ẹ̀ alhamdulillah tá a bá mú mi díẹ̀ sí tá a sinmi tán ká tó lọ wáyé tó mọ ọbẹ̀ ṣe so ìjọba láti wà lọ́gbà ìṣẹ́ òbọ̀ bẹ̀ẹ́ ṣe àfàradà ìyí tó mọ̀ bẹ̀ẹ́ ṣe ń kọ́ yóò bá náà ṣe ẹ̀ ìyàwó táwà ti wá fẹ́ ìtàn ti ń túnṣe bọ̀ láti lé ọkọ yóò wà mọ̀ kọ̀ọ̀rẹ́ ìyàwó títí fá tẹ́rẹ̀ tí mo sọ́lẹ̀ kẹ́ pé èmi àti ń jọ àti ní àwọn ìyàwó wa a ní ìtàn faradà ní títò sí àbá àmì kí láwí lẹ́ẹ̀kan alámi ẹ̀yìn akílẹ̀ iná wí ẹni bẹ́ẹ̀ bí wọ́n kó ṣe túyàwó rẹ̀ ṣe tọ́ mọ́ fi ṣe bá yí bẹ̀rẹ̀ at the end of the day ìwọ mú padà wá ọ padà tún kọ sẹ́lẹ̀ báwọn bàbá rẹ̀ ti kọlẹ̀ fún wọn wọn náà wáyọ̀ ń darẹ̀ fọ́mọ tó bá tún ti wá ṣẹ́ àbóṣe kíní kan ó wà mọ́pa mọ́ ẹ̀lọ́pẹ́ wo ẹnà sọ kíní kan fún mọ́mí yín bàbá rẹ̀ wó kúkú wọn ìwọ náà wó kúkú kíní àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ náà bọ̀ wá wó kúkú àwọn ọmọ ọmọ tá bá ti níyàwó ẹjọ́ ẹjá mọ́ rí wọn ní rí ẹni tá a gba sí àtútù wọn ṣe ọlọ́pọ̀ tó wà náà ṣe àmọ́ ìgbà gbogbo pọ́ìntì yìí ni pé àdúrà olábílé ti lè wà mú abẹ́lúwà tí wọ́n lè wà kára mẹ́wàá ìjọ fọ́dù àtẹ́mí àti ẹ̀yìn ilé oníkálukú wa ọlọ́mọ́sà bá wa tó ọjọ́jẹ́ wa ọlọ́mọ́sà محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وعليكم السلام